الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون adúpẹ́ fọlọ́run adúdúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí ọlọ́run tí ó fún wa ní ìgbàláàyè láti bẹ̀rẹ̀ tẹ̀síìr nínú oṣù rọ̀mọ́bọ́ọ̀n níbi tí a gbé bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run sì tún kún wa lọ́wọ́ tí a tún fi ba débi kan àwa ń bẹ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ rọmọdọ́ọ̀nì ọ̀pọ̀lọpọ̀ irú ìjókòó tẹ̀síìrì báyìí ọlọ́mọdé àti kò pọ̀ nínú ìgbésí ayé wa lánàá àbá tẹ̀síìrì wa a fi ẹnu rẹ̀ gúnbì kan pàápàá jùlọ lérí àwọn òfin ọlọ́run ìdájọ́ èyí tó ń bẹ lórí ọ̀rọ̀ ogún pínpín gẹ́gẹ́ bí ọlọ́run bó ṣe gbé kalẹ̀ nínú alukur'an àti bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣàlàyé ẹ̀ náà ni àwọn agbẹ́rin títẹ̀ sírì wa tàná àti tiẹ̀ka tó ń rọ kiri ká àwọn afẹnu rẹ̀ gún orí ọ̀rọ̀ ogun àti wàá dájú níbẹ̀ lẹ́ni tó ń bẹ lọ́n pé pẹ̀lú ògbó ọlọ́n níbi tá a bá dé òun náà láti tún máa tẹ̀síwájú ní rọmọdọ́ọ̀nì èyí tí ń bọ̀ kọ́lọ́ mọ́tà ìṣẹ́ wa látàrí dáadáa. àwa fẹ́ fi tẹ̀síìrì tèmi ká fi kánlẹ̀ àwa lọ sínú súrátù al-an'am súrà al àyà. one fifty one ibẹ̀ ni a fẹ́ gbé yẹ̀wò kí nìdí tí a fẹ́ fi gbé àyà yìí o. àwọn àyàtì yìí a lè fi wọ́n wé àwọn òfin mẹ́wàá àwọn òfin torí pé àtọ̀ ń bẹ láàrin àṣẹ àtòfin tá a bá ní àṣẹ ìtumọ̀ àṣẹ náà ni pé ẹ ṣe báyìí òfin òun náà ni pé ẹ má ṣe báyìí almamurad àwọn tí wọ́n pa wá láṣẹ ká ṣe náà ń pè láṣẹ almanhiyad àwọn tí wọ́n kọ̀ fún wa pé ká má dé díẹ̀ òun náà ń pè lófin ló fi jẹ́ pé àwọn tí a fẹ́ kà nírọ̀lẹ́ yìí òun náà ni àwọn òfin ọlọ́run àwọn tọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ tọ́lọ́wọ́n fẹ́ ká dé tiẹ̀ ó ṣe pàtàkì kó ṣe fún ńlá ti kásẹ̀ tẹ̀síìrì wa lọ́dún yìí nítorí kí ni bẹ́yìn abá ti mọ tọ́lọ́wọ́n bá ṣe lófin mọ́débẹ̀ tọ́lọ́wọ́n tá a bá ti mọ́ ọkàn balẹ̀ ajẹ́pá lè mọ sára fún a lè mọ ogun tọ́lọ́wọ́n ti lẹ́tọ̀ọ́ tán ó pọ̀ ṣùgbọ́n àwọn tọ́lọ́wọ́n bá sọ pé ká mọ̀ débẹ̀ wọn ò pọ̀ ìwọ̀nba díẹ̀ náà ni látara ìkẹ́ ọlọ́wọ́n ọba lérí wa ó wá jọ́ra èèyàn lé wa lérí agbúdọ̀ ma àwọn tí ọlọ́wọ́n bá tó ṣe lófin wọ̀nyí torí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní èyí tí mo bá pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe báyìí máa martukum bihi fàájú bihi mastata'tum gbàgbára yín bá ṣe mọ́ náà ni kẹ́ ẹ ṣe ṣe àwọn tá a pa yín ẹ máa ṣe àmọ́ àwọn nǹkan tá a ṣe léèwọ̀ òun náà ni pé gbogbo ń ta bá ti ní kẹ ẹ mẹ́tẹ́ bí ẹ fọ́jútẹ́ ní bòówù ẹ jìnà sí kì í ṣe pé ẹ bágbára mi ṣe mọ ẹ jìnà sí tefétefé látara àti eléyìí àwọn òfin mẹ́wàá kan ń bẹ ó ń bẹ nínú ìwé tọ́lọ́ wọn fún ànábì Musa aleyhi salatu wa salam ó ń bẹ nínú Taurat bẹ́ẹ̀ sì ni ó ń bẹ nínú Injil tọ́lọ́ wọn fún ànábì Isa gbogbo àwọn ìwé tọ́lọ́wọ́n bá fi rán gbogbo àwọn ànábì ọlọ́run náà làwọn òfin mẹ́wàá náà ń bẹ̀ ń bẹ̀ ọlọ́wọ́n bá náà tún wá mú wá nínú alukur'an kó lè máa jẹ́ wáàtí kó sì lè máa jẹ́ kìlọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa lérí wípé àwọn tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ ká dé díẹ̀ kíkó wa wa ká mọ̀ ká sì lè dìnà sí ká lè rábọ̀ rẹ lọ́dọ̀ ọlọ́run òun náà ni a fẹ́ gbé yẹ̀wò nírọ̀lẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشيطان الرجيم أبرزتم القرآن بلو orúkọ ọlọ́run arahman ọlọ́run tí ó kẹ́ gbogbo wa láyé arahim ọba tí ó ṣàwọn ẹ̀ṣà èèyàn nínú àwọn ẹrú ẹ̀ tí ó ṣàwọn kẹ́ńjọ́ gbọdálẹ̀ kìyàmá ọlọ́mọdé ìfúwá sínú àwọn mùmíní ọjọ́ náà ọlọ́wọ́n bá ń bá wa sọ nínú alukur'an ọlọ́wọ́n bá ní ká tẹ́tí ká gbọ́ àwọn tó jẹ́ ìwọ̀ tá a gbọdọ̀ dé díẹ̀ ọlọ́nira ànábì wọn kà fún wọn qul ta'alaw atlu ma harrama rabbukum alaykum ọlọ́nira ànábì sallallahu alayhi wa sallam kúl bá ń pa ànábì láṣẹ àwọn àfa onímọ̀ ulumul qur'an wọ́n ní gbogbo ibi tí a bá ti ń rí gbólóhùn kúl nínú alukur'an níbẹ̀rẹ̀ ànábì sọ báyìí ìyẹn túmọ̀ sí wípé alukur'an ìwé ọlọ́run ni kì í sọ̀rọ̀ ànábì tó bá gbọ́rọ̀ ànábì ni kò yẹ kánábì ò túmọ̀ sọ pé sọ báyìí mọ́ láwọn fi lè mọ̀ pọ́rọ̀ ọlọ́run ni alukur'an ọlọ́run bá ní kúl ìrẹ́ ànábì máa sọ fún wa. أتل ما حرم ربكم عليكم tàhálàó ìyá ànábì sọ fún wọn pé tàhálàó ẹjígìrì tàhálàó ẹ̀ǹdẹ́lẹ̀ tàhálàó etí yín mélòó tàhálàó ẹ̀súnmọ́ mi kẹ́ wá gbọ́n tọ́lọ́wọ́n bá fẹ́ kó yé yín nítorí pé tàhálù yẹn gan tá a bá ń túmọ̀ rẹ̀ pé wá ìtumọ̀ tàhálù mínàlì irtifa tàtàhálà minal irtifa òun náà ni kéèyàn ó dìde wùyà níbi ibi tó wà yẹn kó kúrò ńbẹ̀ kó dìde kúrò ńbẹ̀ látara abẹ náà ti fa tààlù yọ ọlọ́run bá ní tààlà ọ ọlọ́run bá ní ra ànábì pé gbogbo wọn pátápátá àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àtẹni mùsùlùmí àtẹni mùsùlùmí àtẹni pé ọlọ́run ọba ń bẹ àtẹni ọgbà pé ọba ń bẹ ọlọ́run nílẹ̀ ànábì pé gbogbo wọn pátápátá tààlà ọ̀ ìlà ẹ̀hẹ́. ìkúl sọ fún gbogbo wọn sọ fún wọn wípé tààlà gbogbo yín pátá ẹni tó ń gbọ́ wá síta ń ṣe tẹ̀síìr yálà nínú ẹni tó ń bẹ nínú mọ́ṣáláṣí àbẹ́ni tó ń bẹ lọ́nà jíjìn yálà ó ń bẹ nínú ilé ni àbó ń bẹ lẹ́nu iṣẹ́ ọlọ́wọ́n bá ní gbogbo yín ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ ìjẹ́ tọ́lọ́wọ́n bá yín fẹ́ fìtò yín létí látẹnu ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n ní tààlà o. ọlọ́wọ́n nílò ànábì pé gbogbo ẹ̀dá pátápátá ìjọkùnrin ni ìṣobìnrin ni ìṣọmọdé ni ìṣàgbà ni ànábì pé wọ́n á tìlú máa rọmọrọ búkún àlẹ́ ìkùn sọ fún wọn wípé ẹ̀ tẹ́tí kí n lè kà fún yín ìǹtọ́lọ̀wọ̀n ọba yín ṣe lófin lè yín lórí ìǹtọ́lọ̀wọ̀n ọba ṣe léèwọ̀ ìǹtọ́lọ̀wọ̀n ọba ò fẹ́ kẹ́ ẹ débẹ̀ àtẹ́sí kẹ́ ẹ gbọ́ ọlọ́ọ̀ni rẹ̀ ànábì máa kà fún wọn pé gbogbo wọn jọ pátápátá kó wá kà á fún wọn ànábì ò tó fàyè lẹ̀ ànábì kà á fún gbogbo èèyàn tó ń bẹ lásìkò ẹ̀ ànábì tó wá ń sọ fún wa wípé tó ń bá lọ tán káwa náà ká tún máa kà á sétí kẹ́nì kankan má ba àlè láwùjáre níjọ́ ògbóǹde àlìkìyà máa pé òun ò gbọ́ torí pé báwọn ṣe ń ká yìí nírọ̀lẹ́ yìí gbogbo etí tó bá ti gbọ́ ó ti dọ̀ràn lé lórí òfin tọ́lọ nìyẹn yálà ó ń bẹ nínú mọ́ṣáláṣí ni ó ń bẹ lọ́nà tó jìn ní gbogbo etí tó bá ti gbọ́ àwọn ń tọ́lọ wọn bá láàgbùdọ̀ ṣe tó bá tún wá lọ ń ṣe nǹkan náà ó ti dọ̀ràn lé lórí ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn tààlà ọ̀ àtìlómà àrùrọ̀ màrọ̀ fòkùn ọlọ́nira ànábì pé gbogbo ẹ̀dá pátápátá àtìlùmọ́ ọ̀rọ̀mọ̀rọ̀ búkúmu alẹ́kùn ní kí wọ́n wá gbọ́ pọ́n kó lè kà fún wọn ìtọ́lọ̀ wọn bá ṣe lófin lé wọn lórí ìtọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ má débẹ̀ ẹ̀ lọ kí ni nǹkan náà. àkọ́kọ́ nínú ìtọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ àkọ́kọ́ òfin nínú gbogbo òwe pátápátá ó náà ní wípé Allah tó ṣeré kò kéde ṣàì án ṣàì án bó ti wulẹ̀ fún ma kẹ ẹ má pa nǹkan kan mí papọ̀ mọ́ lọ́hùn ẹ má dòrògùn papọ̀ mọ́ lọ́hùn. ìyẹn là kọ́kọ́ òfin tọ́lọ̀ wọn bá gbé kalẹ̀ bó ṣe ń bẹ nínú ìwé tọ́lọ̀ wọn bá fi gbogbo àwọn ànábì ọlọ́hun. ó bẹ̀rẹ̀ látòrí ànábì Nuhu alayhi salatu wa àkọ́kọ́ ànábì àkọ́kọ́ òjíṣẹ́ lérílẹ̀ oná lànàbì nuhu àkọ́kọ́ ànàbì oná lànàbì ádámà àkọ́kọ́ òjíṣẹ́ ni nuhu ọlọ́run bá sọ pé ìkẹ́kọ̀ọ́ kà fún wọn òun ni wípé Allah tó ṣeré kó bì í ṣe ẹ. àkọ́kọ́ òfin tí gbogbo ẹ̀dá tá a gbúdọ̀ mọ̀ nípa ọlọ́run tó ń bẹ nínú gbogbo òwe pátápátá ó náà ní wípé ìwọ kò gbúdọ̀ ní ọlọ́run míì ó ń bẹ bẹ́ẹ̀ nínú bible ó ń bẹ bẹ́ẹ̀ nínú injil ó ń bẹ bẹ́ẹ̀ nínú taurat tó fi kárí gbogbo òwe tọ́lọ́wọ́n bá sọ̀ kalẹ̀ àtẹ̀yí tí wọ́n ti kọ́wọ́ bọ̀ gbogbo ẹ̀ náà àwọn nǹkan yìí sì ṣẹ́kù ń bẹ́ẹ̀ náà ni pé a gbọ́dọ̀ pa nǹkan kan míì papọ̀ mọ́lọ́run a gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó dá wa àkọ́kọ́ òfin nìyẹn aláàtòṣeré kò bèèrè ṣá ẹ. eléyìí làkọ́kọ́ òfin jọba ọ̀pọ̀lọpọ̀ wa la wá kùnà lérí ẹ̀ nínú gbogbo àwọn tí wọ́n ní wọ́n níwèé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́nìí ànábì tọ́lọ́run ọba rántí wọn ni wọ́n ń pè lọ́lọ́run ǹjẹ́ wọ́n tẹ̀lé àkọ́kọ́ òfin tó ń bẹ nínú ìwé wọn ó bẹ̀rẹ̀ níbi tó ti bẹ̀rẹ̀ ẹlòmíì á sọ pé anẹ́bí tó ọlọ́run rán orí ni jésù ọlọ́run ẹlòmíì yóò ní ùdẹ rodò ńlá nínú àwọn ọmọnìyàn tódò ńlá yìí wá jọ lójú tó fẹ́ pọ̀ yóò bá sọ pé odò yìí gan ẹjọ́ ká máa pè lọ́lọ́run ẹni tó bá rí igi tilẹ̀ gbà tó tóbi tó léwé lórí púpọ̀ wọ́n wá ń tè mọ̀ pẹ̀lú ẹ̀ yóò bá sọ bí yẹn yóò bá sọ dọ́lọ́ ẹni tó bá rà pàtà ńlá yóò bá sọ dọ́lọ́ báwọn èèyàn ṣe ń pa nǹkan míì papọ̀ mọ́lọ́ nìyẹn gbogbo àwọn tí wọ́n ń pe Ògún lọ́lọ́ tí wọ́n ń pe Ṣàngó lọ́lọ́ tí wọ́n ń pe igi lọ́lọ́ tí wọ́n ń pe odò lọ́lọ́ gbogbo wọn náà ju ẹni tí ń pe ànábì Ọlọ́run ọba lọ́lọ́run tó pe Ìsá lọ́lọ́run Ọlọ́run ọba ní ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أني يوفق ọlọ́run lẹ́ni tó pe igi lọ́lọ́run ọ̀rọ̀ rẹ̀ náà jẹ́ ẹni tó pe ànábì Ìsá tó pe Jésù náà lọ́lọ́run ìkankan ni wọ́n ẹ̀dá ọlọ́run ni Jésù ẹ̀dá ọlọ́run ni igi nìkan náà ni ọba tá a gbọ́dọ̀ fi nǹkan kan wé tá a láàrin fọba wé tá a láàrin fọba jọrọ lọ́hùn mùsùlùmí tó bá pe ànábì lọ́lọ́hùn wèrè ló kọlù ànábì Muhammad kì í sọ lọ́hùn òjíṣẹ́ ọlọ́hùn ní í ṣe gbogbo àwọn ànábì ọlọ́hùn tó kù náà àyànfẹ́ ọlọ́hùn ọba ni wọ́n ń ṣe àwọn ọlọ́hùn ọba rán sí wa ẹni tá a rán ó ṣe é di ẹni tí ń rán ní jẹ́ sábàbí ànábì Isa léèrè náà Isa náà ó sọ wípé kí wọ́n ṣe ìfẹ́ bàbá tó rán òun ajẹ́pọ̀ǹgẹ̀ akọ́lọ́lọ́ ẹnìkan ló ran táwọn ènìyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo tánàbí isa sọ náà táwọn èèyàn tẹ̀lé mùsùlùmí ò gbúdọ̀ sọ pé ànábì ṣàánú mi ọlọ́run ní ṣàánú èèyàn èèyàn yóò sọ wípé lórúkọ muhammadu lórúkọ ọlọ́run là á pè gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ẹbọ ni ọlọ́run ọba ọ̀fẹ́ ká pé nǹkan ọba olówú lọ́lọ́run ọlọ́run ọba àmọ́ ẹjọ́wú kí ni owó tọ́lọ́hún náà ni pé ká pe nǹkan mi lẹ́yìn ọlọ́hún ọlọ́hún ọba ò nífẹ̀ẹ́ sí rárá ọlọ́hún ọba sọ nínú alukur'an ọlọ́hún ọba ní yá ayò anas ọlọ́hún ọba ní mo pe gbogbo ẹ̀yin èèyàn pátápátá ọlọ́hún ò dá àdá yẹn rí ẹni kankan ọlọ́hún ní mo pe gbogbo ẹ̀yin èèyàn òrùbúdú rabbakum ẹ̀sìn ọlọ́hún ọba ọlọ́hún ọba nìkan ní ẹ̀sìn ẹ má sìn nǹkan mí lẹ́yìn ọlọ́hún ọba tó dá yín alẹ́ ọlọ́run ọba yìí náà lọ́ba tó ga yín ga yín ẹ̀yà máa sìn lọ́hùn kẹba àlepáyà ọlọ́run àlẹ́bí. ọlọ́run ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ pé ká máa sìn ká máa mú nǹkan kan mí papọ̀ mọ́ yìí òun lọ́ba tó dá ilẹ̀ tó ṣe ní tó tẹ́ pẹrẹsẹ fún wa ká lè máa rìn lórí ẹ̀ ká má bàa ṣubú ká lè máa kọ́lé lórí ẹ̀ kí lè wa má bàa máa tẹ̀rì ká lè máa fi ọkọ̀ wa rìn lórí ẹ̀ ta ló ṣe bẹ́ẹ̀ jẹ̀mọ́ bọ́lá ń bá ní kí ilẹ̀ àtibáwa náà máa ń gbọ́ nínú ròyìn lágbọ́ pé ilẹ̀ rí àwọn ẹlẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ilẹ̀ nípa àdámọ́ ilẹ̀ wọ́n sọ fún wa pé tán bá nílẹ̀ rí níbì kan ìṣẹ̀lẹ̀ yẹn láàrin seconds ló fi tẹ́lẹ̀ ìṣẹ́jú àáyá ẹ wá wo ẹ̀mí tí ó lọ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ilé tí ó tẹ̀rì ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin pọ́lọ́nkà ni ó yá ilẹ̀ ó yá ẹ̀ díẹ̀ tọ́lọ̀ bá wa ní kílẹ̀ ó mọ̀ dúró kó bàbá tó gbé fẹ́ kọ́ náà ní òjò ṣe tọ́lọ́ kílẹ̀ ò bá fara rọ báyìí tó lè kọ́ lé ẹ̀ ẹ mo fẹ́ ra má jíìpù ṣé kílẹ̀ ò bá fara rọ jíìpù lè rìn ẹ̀ ló ṣe gbogbo wa náà láàdá padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ní alẹ́bí ìjà alákùnmọ́lẹ̀ àrùdọ̀fẹ́ kódà ànábì Muhammad kọ́ ló ṣe ẹ̀wọ̀n jẹ tara wa jẹ ọlọ́run ọba pa nǹkan kan òfin náà ni pé òun ní nìkan ní ẹ máa sìn òun nìkan ní ẹ máa pè ẹ má pè nǹkan kan mí ọba wa sọ òun lòún ó tẹ bílẹ̀ ọba fara rọ ẹ̀ lè kí lẹ fẹ́ gbìn ẹ́. bẹ́ẹ̀ sì ni òun ọlọ́run ló ń ṣe sánmà bó ṣe rí òun ṣe lájà lera lérí. ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni òun ọlọ́run kan iná lòun sọ òjò kalẹ̀ láti sánmà. kébi má bàa àwa pa yín kẹ má bàa àwa di wípé ẹ ní rí ń tẹ́ jẹ òjò yìí tó bá ti ń sọ̀kalẹ̀ láti sánmà yóò máa rọ̀ sáwọn ẹrúgbìn yín yóò máa mú àwọn nǹkan jíjẹ jáde fún yín kó lè máa jẹ́ ìpèsè fún yín kẹ́ lè máa rí nǹkan jẹ kẹ́ lè máa rí nǹkan mu nínú òjò kan tó bá rọ̀ yìí náà ni yóò rọ̀ sí òròǹbó tóun ó fi kan yẹ́rìyẹ́rì lẹ́nu òjò kan yìí náà ni ó náà ni ó rọ̀ sí àgbálùmọ̀ tágbálùmọ̀ tóun ó tún fi dàbí gọ́ọ̀mù lẹ́nu òjò kẹyìn náà ni ó rọ̀ sí ìrèké tóun ó tún fi dùn bí ẹni pé wọ́n fi ṣúgà sí fatábà àràkàlá. jàmá ta ló lè ṣe lẹ́yìn lẹ́yìn ọlọ́run kò ọlọ́run kò sí ọlọ́run bò bá lè ṣe sí ọlọ́run ọba ní gbogbo nǹkan yé mi ọlọ́run ọba ni mò ń ṣe é bala àtàjẹ àlọ́ ọ̀lẹ́ ńlá ẹ̀ àǹdà ọlọ́run ní ẹ mọ̀ mọ́ ẹlòmíì papọ̀ mímí ọlọ ẹ mọ̀ bá mi wóró gan-an. bẹ́ẹ̀ ẹ sì mọ̀ pé kò sẹ́ni tó jọ mí ọlọ́run wa ń tún ta àlàmú hàn bẹ́ẹ̀ sì mọ̀ pé gbogbo ta kàkálẹ̀ yìí kò sẹ́ni tó lè fọwọ́ sọ ya fún lòún ṣe tó ju ọlọ́run lọ látara àti eléyìí ntọ́lọ́ wọn bá kórira jù ntọ́lọ́ wọn bá onífẹ̀ẹ́ sí ó náà ní pé ká pa nǹkan míì papọ̀ mọ́lọ́ ẹ̀dí ká wá wa àwùjọ wa lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àfáà míì òun àti babaláwo jọ ń pàdé ara wọn lóríta mẹ́ta ni láti ń gbẹ́bọ wọn jọ pàdé ara wọn ń bẹ̀ ẹlòmíì kò sí lọ́wọ́n ọba mọ́ àlìjẹ̀ǹdù ní sìn ẹlòmíì gbogbo ntọ́lọ́ bá ní ká máa ṣe fọ́lọ́ nìkan ẹlòmíì ní ṣe é fún bí bá ń ṣàdúrà báyìí kò ní pe orúkọ ọlọ́run ya jàkàjàkà ya ìlú ya jákíjákíjákí àbísọ aláwùdà ìdí ìsọ gbogbo oríṣiríṣi tí ó máa pè nìyẹn tó kọ ọlọ́run ọba nìyẹn orúkọ ẹ̀mí kẹ́mi orúkọ àwọn ẹ̀mí òkú náà ni ó máa pè tí bá ń ṣàdúrà ìyẹn ń bẹ nínú àwọn mùsùlùmí ó àwọn náà gbogbo tí ó máa pè yẹn kódà àwọn ẹgbẹ́ gan onímọ̀ ìtumọ̀ wọ́n bá sọ pé òun fi èdè gbogbo àwọn ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀rẹ̀ yẹn ó lè jẹ́ pé èdè tó bá rí pọ̀ bí díẹ̀ ni wọ́n wà á tu tuntun wọn ò ní tu tán. wọ́n ní gbẹnu ẹ̀ tọ̀rọ̀ àwọn èèyàn òsín láwọn ọba má lè ní òòṣà ni wọ́n ń sìn wọn ò gbọ́ lọ́wọ́ ọba mọ́ nǹkan míì ni wọ́n ń pè lẹ́yìn ọlọ́run tọ́ba ní ká pọ̀ lọ́run nìkan kò ní í tẹ́ wọn lọ́rùn bọ́ba gbọ́rọ̀ kàdé tọ́ba ní ẹja ṣàdúrà yóò ní àdúrà ò gbà mọ́ bẹ́ẹ̀ ní nǹkan kan ní tá a lè mọ́ pè bí ọ̀fọ̀ kò rí fájí àhá láti jọ títí ń kírun gbogbo ọ̀fọ̀ sì ń bẹ lórí ẹ̀ gbogbo àyájọ́ ń bẹ lórí ẹ̀ kó tó lọ ìdí ọjà rẹ̀ kó tó lọ ìdí òwò rẹ̀ láàárọ̀ ó léyìí tí ó fi parí ó léyìí tí ó pè ó léyìí tí ó kọ́kọ́ fẹ́ ṣe oṣù tẹ̀ ó léyìí tí ó fẹ́ kó tó jáde sábàtì ni ó ké fájíà kò mọ fájíà kéyanjú ọ̀rọ̀ ọba ní àlà àtòṣe rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tó àkọ́kọ́ òfin náà ní pé kẹ́ ẹ pè nǹkan kan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run tó dá ni ẹ máa pè torí pé gbogbo ẹni tó bá ti ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run àlìjẹ́nà ti dè wọ fún ọlọ́run sọ ní alukur'an ọlọ́run wa máa ń ẹ máa ń ẹnikẹ́ni tó mi lẹ́yìn ó ti fún kò ní ẹnikẹ́ni mọ́n mọ́n ẹnikẹ́ni tó yóò jẹ́ ẹlòmí àwọn á máa sọ pé àwọn ọba àlú ẹ mọ̀ pé ọbẹ̀ ò lẹ́sìn ọba tó bá ti mọ̀ pé òun fẹ́ wọná kó máa ṣẹbọ tó gbọ́dọ̀ wọn bọ̀ ọ̀yọ́ ẹnìkan kálẹ̀ ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá ti lè pa nǹkan míì lẹ́yìn ọlọ fakọ́dọ̀ haramallahu alayhi lẹ́yìn kódà kó tà ọlọ́run ọlọ́run nílẹ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam làyín àṣírọ́kítà làyín àṣírọ́kítà kíra ànábì gan ìrẹ ànábì muhammad sallallahu alayhi wa sallam tó o bá ṣe bọ́ láyé ọba bọ́ na àmàlúkà gbogbo iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́ wọn jù ọ lọ wà látàkó nàmínà ó sì máa bẹ nínú ẹni òfò níjọba tọ́lọ́ ń bá lè sọ bẹ́ẹ̀ sáà nàbì jàmá níbo lọ́ba ń wà ọba tó ṣe pé láyé ń bì gan kábíyèsí níbo láyé ń bì gan wọ́n fi mú rẹ̀ dẹ́rin àwọn kan ní wọn sọ pé ṣe bẹ́ẹ̀ táwọn táǹgbẹ àwọn ọlọba alẹ bóun wá lọ bọlọrun wọn bá tó yẹ pé òun gangan ni láàyè tó alù àmáyà fún alù. ẹn tó ṣe pé ọlọ́run ní a kì í bi mí léèrè tí mo bá ṣe ẹ̀yin láàbì ọlọ́run nìkan ló ní ká bí òsì ọlọ́run nìkan ló ní. ọba àjọba kọ́ ọjẹ́ joyè kọ́ ọjọ́ lórí kọ́ ọjẹ́ lẹ́mù kọ́ ọjẹ́ àfáà kọ́ ọjọ́ màákéw kọ́ ọjẹ́ wòlíì pintori ọjẹ́ ọlọ́wọ́n bá ní ànímọ̀ṣẹ́ bọ pẹ̀lú ọlọ́ mọ́pa nǹkan kan papọ̀ mọ́ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó kù bó bá wu ọlọ́run ó lè ṣàánú rẹ kó forí jìn ọ́ àmọ́ ẹni tó bá ṣẹbọ kú ọlọ́run ní gbogbo iṣẹ́ rẹ ti bàjẹ́ òun ò ní forí jìn bó ti wulẹ̀ kó mọ lọ́dọ̀ ọlọ́ àkọ́kọ́ òfin nìyẹn aláàtúnṣe kò bè nítorí ẹlòmíì wá ń bẹ lẹ́yìn nítorí ipò fẹ́ lówó ọ̀ṣẹ̀bọ torí ipò fẹ́ kọ́lé ọ̀ṣẹ̀bọ

pé òun ọlọ ṣe ọmọ pẹ̀lú ọlọ bó bá rí ọmọ òun náà tán òun àtọmọ náà ó padà fàyè lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá wàá lọ wá ọmọ lọ́nà ẹ̀bọ ọ̀pọ̀lọpọ̀ náà náà padà ń àdánwò wọ́n padà á kàbámọ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọn irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sọ wọn kó gbé bàbá látara pọ́nà tán gbà wá àwọn ọmọ ẹ lọ́nà ni ọlọ́run ní ẹ má pa nǹkan kan mí ìpapọ̀ mọ́ lọ́run àkọ́kọ́ òfin nìyẹn tọ́lọ́run fi rán gbogbo àwọn ànábì ọlọ́run. òfin ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tá a bá sìn lọ tó dá wa tán wabili wàlídẹ ní ìṣìṣà àná ee ó dọwọ́ wa àwọn òbí wa ìyẹn lòfin ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ní àwọn òbí yín dáadáa ó dọ̀wọ́ yín ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín òfin ni a kì í ṣe òbí ẹni a kì í fojú rénà òbí ẹni a kì í sọ pé báwo ni tòbí ẹni ṣe jẹ́ a kì í dáwọ́ láti àwọn òbí wa lérí wà délé wa lè dà ẹni ẹ̀sà. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti forí káàsán látara àìmọ́tẹ̀ ló fi ọlọ́run lórí ọ̀rọ̀ àwọn òbí ẹ̀ ọmọ mi ò máa sọ fún bí ẹ àbí ìyá àbí bàbá ẹ pé ẹjọ́ ẹ mọ wàá tọ́lé mi lórí ìyẹn bàbá tó ìyẹn ìyá tó ọlọ́ọ̀bá ní wàbílẹ̀ wà á lè dà ní ìta ọlọ́láwọn àwọn òbí yín méjèèjì dáadáa dọ̀ àwọn òbí mi tó bí yín sáyé dáadáa dọ̀wọ̀ yín ẹ máa ṣe dáadáa sí wọn kí ni wọ́n ń tò ní dáadáa fáwọn òbí wa ọlọ́run ṣàlàyé rẹ̀ nínú Suratul Isra ọlọ́ọ̀bá ni wọ́n kọ́dọ̀ rabbuka allā ta'budu illā iyyāh wàbílẹ̀ wà á lè dà ní ìta إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ọlọ́run bá ní wọn kọ́ dọ́ ọ̀rọ̀ bùkà aláàtàbùdún ìlà ọlọ́lá kọ́kọ́ òfin náà ni pé gbọ́dọ̀ sẹ́ni kankan ọlọ́run ọba tó dáyé ní kẹsàn-án wàdí rẹ̀ wà á lè dà ẹ̀ ní ìgbà ọlọ́run ní ẹ̀ wá máa ṣe dáadáa sáwọn òbí mi méjì tí wọ́n bìyín sáyé. ìtànpẹ̀ ní dáadáa náà làwọn bá ń sọ yìí nínú ẹ̀ ọlọ́run bá ní táwọn òbí yín tí wọ́n bá dàgbà sí yín lọ́wọ́ ọ̀kan nù wọn ní àbáwọn méjèèjì bàbá rẹ ni àbíyá rẹ ni wọ́n ti wà nípò wípé ìwọ ni wọ́n ń wò yorùbá bọ̀ wọ́n ní gòkè bá dàgbà ọmọ ọmọ rẹ̀ ní mu ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti gbọ́ musa ńlẹ̀ fáwọn òbí wọn àwọn òbí wọn ò ti ẹ̀rú wọn lẹ̀ mọ́ ọlọ́run ọba ní ẹ̀ẹ́n. ẹ má ṣe uf àtàfíìf àwọn àfẹ́ elédè wọ́n wà túmọ̀ rẹ̀ títí títí wọn ò rí túmọ̀ kan pàtó tí wọ́n lè fún wọ́n ní jíjẹ́ wúfù náà ní wúfù bá ṣe wíwú náà ní. ọ̀dà gẹ́gẹ́ bí kan sọ pé kí ló ṣe ó ṣe ṣíọ̀ sí mi kí ni ń jẹ́ ṣíọ̀ ní tó ṣe yẹn náà ní ń jẹ́ ṣíọ̀ ó ṣe ṣíọ̀ nǹkan tí ń jẹ́ ṣíọ̀ náà ní. àbí kí ni ń jẹ́ ṣíọ̀ iná ṣíọ̀ náà ní ń jẹ́ ṣíọ̀ bó ṣe ṣe ṣíọ̀ ó náà ní wúfù. ọlọ́ọ̀ni ẹ má ṣèṣe pọ̀ wọn sùn ẹ má tètè kọ̀rọ̀ wọn sùn yín kódà kọ̀rọ̀ òbí rẹ kàn mọ ẹ fáwọn àgbàlagbà ń gbà míì àwọn ọ̀rọ̀ tó ṣe pé ìwọ ní ọ̀pọ̀lọpọ̀ ibi tó fẹ́ lọ wọ́n wàá lọ gbé láti ìpìlẹ̀ ó fi yé tẹ̀ ń farabalẹ̀ o ọ wàá ṣe sùúrù o ò ní ṣèṣe epo sọ ọ ọlọ́niwà látàkùnlá ọmọ òfin ẹ̀ ọlọ́ni ẹ má ṣe ṣíọ̀ táwọn òbí yín tí wọ́n bí ìyẹn kéré nínú téèyàn máa ṣe sóbì ẹni jàmọ́ ẹ jẹ́ ká wá gbéra wa léèrè lébi sọmọ tó sọ pé ẹ mọ̀ wà tọ́ lé mi lórí nínú kò tiẹ̀ ṣe pé fún lásán àti ẹ mọ̀ tọ́ lé mi lórí àbí kò tiẹ̀ sọ pé fọ́nìkàlùkù fi tiẹ̀ dé tiẹ̀ àbí ẹ̀jọ́ okórí ó pé àwọn òbí wa wọ́n dààmú lórí wa púpọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ wa ta tún wá ń pe àpèmọ́ra èsì tá a láà ń tẹ̀sìn àìsàn àṣedéédé gan lórí àwọn òbí wa ẹlòmíràn máa rò wípé ó dìgbà tó ń bá gbé one million bó bí òun kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe tó dìgbà tó rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ kó tó ṣe báwọn òbí ẹ̀ rántí ìgbà tó wà ń sùn ọ̀rẹ́ mo ti wálé tó o bá ti wálé o máa kà kalẹ̀ ní owó kìíní owó kìíní kan àti lẹ́yìn náà ọ̀ka ogun ẹ̀ kalẹ̀ ní àwà àwà ìgbà míì wọn á lọ tasọ wọn ìgbà míì wọn ó lọ fi oko wọn sọfà lérí wípé oṣooṣù tó o bá ti ń wálé nǹkan mọ̀ rí nǹkan fún nígbà tó o wá bẹ̀rẹ̀ ẹgbẹ́ èló ló ń fún wọn lóṣù nígbà tó o ti wá ń ṣiṣẹ́ wípé tó ìyá lóṣooṣù nínú sálárì mi bóyá nínú sálárì tó ń gbà ẹlòmíín bẹ ó ń gba tó fẹ́ wọ bí eighty thousand lóṣù wọ́n wá ní sọ nínú eighty thousand naira yẹn five thousand naira five thousand ló lóṣooṣù ìyá gba five thousand bàbá lóṣooṣù wọn náà gba ten thousand naira kò sí kan torí pé nígbà tí ò tó nǹkan táwọn ò ní yẹn tó o dé tó o ń lọ ọgbà five thousand naira lọ bẹ́ẹ̀ sì ni tí owó ń gbà wọlé fún wọn fún òun lè rí five thousand lóṣù bẹ́ẹ̀ sì ni wọ́n kó fún ọ ọmọ àlẹ́ ọmọ míì tọ́ba tún délé ìwé oṣù lọ ṣe patí fún girlfriend yẹ nínú five thousand yẹn bẹ́ẹ̀ sì nígbà tọ́pọ̀lọpọ̀ wọn wá di wípé wọ́n ráàyè wọ́n rí jíjókòó tán wọn ò wá rántí àwọn òbí wọn mọ́ ẹlòmíì àti ẹ̀dọ́gbọ́n yẹn oko ló lè mọ tí wọn bá gbóko yẹn ẹ̀mí wọn ò oko yẹn ló mọ wọn lára kọ́dírọ̀ báyà kásọ̀ ní rangaya nítorí àsìkò jẹ̀mọ́ ọbẹ̀ látòrí ẹni tó ń sọ̀rọ̀ tóbi dérí gbogbo àwa tá à ń sọ pátá ẹ jẹ́ ká páyà Ọlọ́run látara àwọn òbí wa ká ṣe dáadáa sí wọn bọ́bá tẹnìkan ló ń bẹ láyé nù wọn ká ṣe dáadáa sí wọn bó ṣe àwọn méjì méjèèjì náà ń bẹ láyé ká ṣe dáadáa sí wọn tí wọn ò bá wá sí láyé ká máa sunkún tọ́lọ́hún ká máa bẹ lọ́pọ̀ Ọlọ́run dákun bá foríjì wọn bá a kẹ́ wọn má jẹ wọn àwọn àṣìṣe wọn lọ ń bá wa foríjì wọn lérí ẹ̀ táwọn àbẹ̀lẹ̀ wọn bá ní gbogbo ìgbà lérí ẹ̀ ní bá gbọ́dọ̀ máa ṣe fún wọn nìyẹn báwọn àtòbí wa bá ń bẹ láyé yálà ẹyọ kan ni àbáwọn méjèèjì náà ń bẹ láyé wọn sọ pé ó tó ní gbogbo nǹkan tán èèyàn lọ orí búrẹ́dì náírà náà ló ní ìyá ló máa dùgbò òun eh, eh, naira tó bá fún ó ní nǹkan tó lọ lọ́wọ́ tó sọ pé ọmọ nìyí tó gbogbo àwọn tá ká má sọ wípé ó dìgbà tá a bá tó ní gbogbo nǹkan tán ká tó ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́wọ́n bá wà ní wa tẹ́lẹ̀ wà á lẹ̀ dáadáa. ọlọ́wọ́n bá ti sọ gbogbo sáǹpè ní dáadáa fún wa nítorí àsìkò ó dọ̀wọ́ wa sáwọn òbí wa ìyẹn ló fi kéjì nínú àwọn òfin ọlọ́run ká má pọ̀sẹ̀ látọ̀dọ̀ àwọn òbí wa ká ṣe dáadáa bí wọ́n. àlàdàkótólò àólàdàkùn mi ni bákan náà ọlọ́wọ́n bá ní. ẹ̀yin sẹ́yúnsẹ́yún ọ̀rọ̀ kẹ́yìn wàlá takùtùlù àwòlá dàkún òmìnì ìmúlá ọlọ́ni ẹ yé pa àwọn ọmọ yín mọ́ nítorí òṣì ẹ má pa àwọn ọmọ yín nítorí pé ẹ ní nǹkan tẹ́ fún wọn jẹ ìwọ tó ọmọ ìyá tó bí ọmọ yẹn rìnrìn kiri ojú rẹ ló ṣe bọ́lọ́kadà ṣe ń wá wálé. bẹ́ẹ̀ náà lóníkẹ̀kẹ́ ń wá talágbógi lódò ń wá ọ̀sọ̀rọ̀ ń gbà náà wọ́n wá kì í mọ́lẹ̀ wọ́n fún lóyún oyún tó wá di unwanted